أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam abẹ ọlọ́run ọba àánú rẹ̀ àti àkíyèsí rẹ̀ kí ọlọ́run ọba kí ó máa mú bá àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ ń bi ó gbé bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní apàdà sí burú ọlọ́run kó má fi kàn wọ́n àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn olùkọ́ wa tí ò sí láyé mọ́ ọlọ́run ọba kó bá foríjì wọn ọlọ́run ọba kó bá yọ́nú sí wọn gbogbo àwọn tí wọ́n ní ìbùlápá dáadáa lọ́nà kan àbọ̀nà míì lérí àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba kí ó bá ṣe dáadáa fún wa rahmatika ya rahman rahimin ní ibi tí a bá tafsiru wa lánàá ibẹ̀ náà ni a ti tún máa tẹ̀síwájú lérí agbára ọlọ́run àti ọ̀nà tí ọlọ́run ọba máa ń lò lérí ẹni tọ́lọ́run ọba bá fẹ́ fi mọ̀nà àti lórí ẹni tí ọlọ́run ọba kò bá fẹ́ kádàrà ìmọ̀nà mọ́ ìgbà míì a máa bẹ ọlọ́run adé òsì sẹ́lòmíì òsì yìí ni ó wàá jẹ́ sábàbí tí òfin ní ṣe tọ́lọ́run bó bá sì wù ọlọ́run nígbà míì ọlọ́run á tẹ́ ọrọ̀ fún ẹlòmíì bó bá fẹ́ ná yóò rí ná bó bá fẹ́ lò yóò rí lò tó bá fẹ́ rí wọ̀ yóò rí wọ̀ yóò sì máa jẹ́ sábàbí ìṣìnà fún adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run kó dákun kó má ṣe wá lọ́nà láéláé orí eléyìí náà ni a ó ti bẹ̀rẹ̀ tafsir wa lénìí. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون أبرأت تما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pódò ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndé alkiyama ọlọ́run kò fi àwa sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní falẹ́wọ́lá idja humba suna tadọ́rọ̀ ọ̀hún. ọlọ́run ọba ní fàlàúlà ìbá dáa fún wọn ìbá mà lóore fún wọn ìdíjà ahùnbá súná nígbà tí ìfúnlẹ̀mọ́ àdánwò látọ̀dọ̀ ọlọ́run tá a dẹ́ sí wọn tó dé wá bá wọn ìbá mà lóore kádánwò yìí ó jẹ́ sábàbí tí wọ́n fi juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run kò bá dáa fún wọn falawla ìdíjà òun bá a sunna tá a dọ̀rọ̀ ọ́. falawla ìdíjà òun bá a sunna tá a dọ̀rọ̀ ọ́. ìbá máa dáa fún wọn nígbà tí ìfúnlẹ̀mọ́dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ìdíyàjẹ ìbániwí tó dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ìbá dáa kí wọ́n tara rẹ̀ kẹ́kọ̀ọ́ tá a dọ̀rọ̀ ọ́ kí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́hún ìyà tí wọ́n rí ìbá dáa fún wọn tí wọ́n bá tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ìfúnlẹ̀ mọ́ tọ́lọ̀ ń fún mọ́ wọn ìjẹ́ ẹ̀mú wọn tọ́lọ̀ ní ó lè mọ́ wọn iná lo wọn tọ́lọ̀ wọn bá fún lẹ́nu ọlọ́wọ́n bá ní ìbá dáa fún wọn kí wọ́n tara rẹ̀ mọ́ ọlọ́run. wàlàwùlà ìjà. náà la fi ṣàlàyé fún wa ẹlòmíín bẹ tí ìnira bá ń bẹ fún àsìkò náà ni ó mọ Ọlọ́run ṣùgbọ́n ẹlòmíín bẹ àsìkò ìnira gan ni ó tún mọ mùmú rárá nínú ìyapa àṣẹ Ọlọ́run lọ́kàn rẹ̀ ó tún mọ lé sí yóò ní kí ló ń fẹ́ sin lọ́run sí òun ò rí jẹ bóun ṣe fẹ́ jẹ bẹ́gbẹ́ ṣe ń jẹ òun ò rí jẹ bẹ́ẹ̀ òun ò rí lò bẹ́gbẹ́ òun ṣe ń lò kí ló ń fẹ́ sin lọ́run sí. Si ọlọ́run ọba ni tá a bá mú ìnira wá tá a bá mú ìfúnlẹ̀ mọ́ wá bá ẹrú kan àbẹ̀wọ̀n ẹ̀dá kan ìbámu da fún wọn kan tara rẹ̀ mọ́ lọ́hún fọláwùlá. ọlọ́run ọba ní ìbámu fún wọn àwọn kèfèrí ìlú Mẹ́kà àti gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hún ìgbà tí ìfúnlẹ̀ mọ́ ìdíyàjẹ tó dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ìbámọ̀ lóore fún wọn tí wọ́n bá tara rẹ̀ ṣetọ́ ọlọ́run tí wọ́n bá tara rẹ̀ gbà fọ́lọ́run tí wọ́n bá tara rẹ̀ juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́run ìbá lóore fún wọn. ṣùgbọ́n kàkà tó yẹ kí wọ́n tara rẹ̀ mọ́ ọlọ́run ọkàn wọn tún wá lé ní ọkàn wọn tún wá lé sítọ́ ọlọ́run wọ́n tún yẹ hànà sí ọlọ́run ọba tó dá wọn wọn ò torí ẹ̀ ọlọ́run wọn ò torí ẹ̀ mọ́ lọ́hún. wàṣàyàdá lẹ́hùn ṣèpáàlù mẹ́ta náà yà mẹ́rin. èṣù tún wá ṣe lẹ́sọ̀ọ́ fún wọn gbogbo ohun tí wọ́n ń ṣe níṣẹ́ èṣù wá ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn láyì mọ́ lè ronú ìpadà sídìí tọ́lọ́hún gbogbo tí wọ́n ń ṣe tí ò dáa èṣù ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn lérí wípé ọlọ́run ọba fìyà jẹ wọ́n ọlọ́run ọba fara ni wọ́n ọlọ́run dẹ fìtínà sí wọn kàkà kí wọ́n tara fìtínà yẹn mọ́ ọlọ́run wọ́n túbọ̀ ń yapa àṣẹ ọlọ́run sí ni. àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tó yẹ kí bí nira bá ń bẹ pẹ̀lú wọn wọn ò ní tara rẹ̀ mọ́ ọlọ́run wàlákin kọ́sàtì kòlóbohùn ọkàn wọn tún lè sítọ́ lọ ní. wàsàn yánnà lẹ́hùn ṣe ìtọ́nù náà èso wá ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn gbogbo ohun tí wọ́n ń ṣe níbi ìyapa àṣẹ ọlọ́run gbogbo ohun tí wọ́n ń ṣe léyìí tó lòdì sífẹ́ tọ́lọ́run èso wájú ó máa dá lójú wọn èso jẹ́ kí wọ́n máa kàákùn nǹkan tó dá lójú wọn bẹ́sù ṣe nínú àwọn ni tẹ̀síìn èso ó máa ṣe tí ò dá lọ́ṣọ̀ọ́ lójú ọmọnìyàn bọ́lá òun bá ní ká ṣe bákan èso ò ní ká ṣe bá míì èso ó ṣe ìbàjẹ́ yóò ṣe lọ́ṣọ̀ọ́ èyí tó yẹ pé táwa náà bá gbé sínú làákàyè àwa náà mọ̀ pé kò dáa ṣùgbẹ́sù ó fi ọ̀ṣọ́ sí kó bá a lè máa jọjú. gbogbo ohun tí ọ̀dà tí wọ́n ń ṣe èso wájú ó dàbí tó dáa lójú wọn ẹ̀yin náà ẹ jẹ́ ká ti kíyèsí láwùjọ wa lẹ́nìí àwọn ìwà kan ń bẹ táwọn èèyàn bá sábà tó yẹ pé tá a bá gbé sínú làákàyè gbogbo àná là á mọ̀ pé kò dáa àmọ́ èṣù ti yé sí i kọkùnrin kó lutí kó fìyẹ tíṣetí gbogbo wa náà là á gbà pé kò dáa àmọ́ sáwọn èèyàn fojú àìdá wò ó bí kọkùnrin ó dirun gbogbo wa náà gbogbo ẹni tó bá ní làákàyè náà ni ó gbà pé kò bá mu kọkùnrin ó dirun ṣùgbẹ́sù ṣe lọ́ṣọ̀ọ́ kọkùnrin ó wọ ṣòkò sí ṣòkò tó máa jábọ́ ń díẹ̀ káwa mọ owó pátá rẹ̀ níta kò sẹ́ni tí ó mọ̀ kó takò làákàyè kódà àwọn tí wọ́n gbé kalẹ̀ gan wọ́n ṣàfitì rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ẹlẹ́wọ̀n páwọn tí wọ́n kọ́ záàgì láyé àwọn ẹlẹ́wọ̀n ni bó ṣe bí ìtàn rẹ̀ bí ó ṣe dáa tóun síbẹ̀síbẹ̀ ẹni tó ń kẹ́kọ̀ọ́ ọmọ yunifásitì òun náà ṣòkòtò ọmọ ìjábọ̀ díẹ̀ nítorí pé ṣe tọ́ọ̀nù ní ń darí ọpọlọ yẹn. wàṣẹ yẹn lẹ́rù mú ṣe bá a nù bàbá bẹ́lẹ́ni bàbá lẹ́nìkan lọ amẹ́ríkà tó bá dé ní tẹ́ da dàmọ̀ ni pé yóò lutí tó bá ti di ah, ewu wa lélẹ̀ àwọn ará mẹ́nìyàn wọ́n sẹ̀ dé ni yóò wá lutí kan yóò fi iye tí sétí bẹ́ẹ̀ sì ni ta a bá jọjọ jókòó tá a jọ gbé sínú làákàyè làákàyè wọ́n sọ pé kò dáa ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ò dáa wàṣà ìyá náà làwọn ò ṣe é tọ́nu mọ́ gbogbo àwọn nǹkan tó ṣe tí ò ní níládánú èso oje ò múra kankan kan sí ṣùgbọ́n èyí tó ṣe tó gbà láàdá ọkàn rẹ ò ní fẹ́ ṣe sọlá fi jẹ́ pé nínú irinṣẹ́ èṣù tẹ̀sù máa ń lo ọ̀kan ní bídà èso oje kí ọmọ ẹni al-ijtihadu fil bídà ọmọ ènìyàn ó máa sapá yóò máa ṣe wàhálà lórí àdádálẹ̀ lórí tí ò ní níládá kankan ṣètọ́nù ó wàá ṣe lọ́ṣọ̀ọ́ yóò máa wù yẹn ṣe ẹ̀mí ó máa fà máa nítorí pé sùn ti mọ̀ pé kò sóore kankan tí ń bẹ ń bẹ wàṣà ìyànà láwọn ọmọ ń ṣe é tán. èso ó máa ṣe gbogbo ẹ̀ yóò máa ṣe ní àkàsí yóò máa ṣe látòdìjẹ èyí tán bá ní kọkùnrin ó ṣe obìnrin ni ó máa ṣe èyí tán lọ́n bá ní kọbìnrin ó ṣe ọkùnrin ni ó sọ pé àwọn ó máa ṣe èso tẹ̀síyìnù nìyẹn èso ó máa ṣe ní tí ó dáa lọ́ṣọ̀ọ́ lójú èèyàn ẹni tó bá wá da yóò máa ṣe tàkìbíhù rẹ̀ yóò máa jẹ́ kọ́kàn ó kọ́ tó da ṣùgbọ́n kẹ́mi yóò máa fà sí tí ò da ọlọ́run ọba fi sọ fún wa nínú alukur'an wípé wa zayyana lahumu shaytan. wa zayyana lahumu shaytanu ma kanu ya'malun. falamma nasu ma dhukiru bihi fatahna alayhim abwaba kulli shay'in. falamma ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. ọlọ́run ọba ní nígbà tá a bá dẹ ìdẹ̀ra sọ́mọnìyàn tán tó sọnù ìnira tá a bá dẹ̀ nira sí i tí ó tara rẹ̀ mọ́ ọlọ́run àwọn ọlọ́run falamma nasu ma dhukiru bi nígbà tí ọmọ nìyẹn bá wá gbàgbé gbogbo ohun tí wọ́n ń ran létí nù ọ̀rọ̀ ọlọ́run gbogbo ohun tí wọ́n fi ń ṣe wáàsí fún pé ní ọba fẹ́ rèé ọlọ́run ọba ọ̀fẹ́ lè yóò ti gbàgbé gbogbo ẹ̀ kódà kò ní í wù ú gbọ́ mọ́ nítorí pé èṣù ó ti ṣe gbogbo tí ó da yóò ti ṣe lọ́ṣọ̀ọ́ fún nasu ayé táraku wọn ó gbèjù sílẹ̀ wọn ò ní fẹ́ gbọ́ gbogbo wáàsí pátá tó ti gbọ́ tó sì ti yẹ kò ní mú lò ọlọ́run ọba ń tọ́mọ ènìyàn bá bọ̀rọ̀ ọ̀rọ̀ dé bẹ́ẹ̀. àsìkò yìí náà làwọn ọlọ́run á wàá ọ̀rọ̀ ọlá fún un kí sọnù rẹ̀ yóò bá lè pọ̀ torí pé yóò máa wò wípé ìgbà tóun ò ṣètò ọlọ́run gan ni gbogbo nǹkan dá sí ọlọ́run ọba ní fatahna aleyhi abuwaba kunle ṣẹ́yìn á sílẹ̀kùn gbogbo dẹ̀ra fún bó fẹ́ fa nǹkan yóò rí fà bó bá lu nǹkan yóò máa dún gbogbo lẹ̀kùn tó ti tì tẹ́lẹ̀ á wàá sí fún pẹ̀lú ìyapa àṣẹ ọlọ́run tí sì ń yapa àṣẹ ọlọ́run pẹ̀lú àìrántí tọ́lọ́run yẹn náà a tún wá sílẹ̀kùn pẹpẹ ọ̀rọ̀ gbogbo nǹkan tí ò ní tẹ́lẹ̀ a ṣe fún un. ọlọ́run ọba ni lórí eléyìí ni ó wàá mọ bẹ fá yóò wàá mọ yọ̀yọ̀ pọ̀rọ́ bímọ ń tú pẹ̀lú ń ta fún tóun ò mọ́ ládánwò istidrajan ń ta fi inú rẹ̀ wàá mọ dùn yóò mọ yàyọ̀ pọ̀rọ́ lérí ẹ̀. àfẹ́ nìyẹn lójijì tóun òòràn kan làwọn ọlọ́run ọba àbá gbà á mú àkàdúnà ọbàgìtà tán àwọn ọlọ́run. ọlọ́run nígbà tóun ò ní ìran kan yóò rò pé yóò máa dùn bẹ́ẹ̀ lọ ni àwọn ọlọ́run ọba àwa gbà mú níbi tí òrònú pa ti gbà mú ibẹ̀ ọlọ́run ọba ibẹ̀ láti gbà mú lánàá a ṣàlàyé fún wa wípé nínú ìṣe tọlọ́hún náà ni pé ntọ́lọ́hún bá fẹ́ fi mọ̀nà gbogbo ìlànà tí ó fi mọ̀nà gbogbo àwọn èròjà tí ó jẹ́ kó mọ̀nà lọ́lọ́hún ó mọ̀ tari sí ń gbá ẹni tọ́lọ́hún bá sì kádàrá pé kò ní í mọ̀nà gbogbo tí òfin ní í mọ̀nà pátá náà lọ́wọ́ bọ́ máa taari sí. man yasha Allahu yudlilhu wa man yasha yudlilhu. àwọn àyà tá ń kà yìí ó ń tú àwọn èyí tó wà níwájú ni pé man yasha'illahu yudlil ẹni tó bá wu ọlọ́run bọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run akádàrà ìní mọ̀nàmọ́ bẹ́ẹ̀ yẹn ṣe wá àṣẹ látàárọ̀ dọ̀la kódà kó ṣe pé ìmáàmù ló bi kò ní tara rẹ̀ mọ̀nà kódà kó ṣe pọ́ máa nábì ọlọ́run kò ní tara rẹ̀ mọ́tọ́ ọlọ́run wa man yasha. bó bá sì wọ ọlọ́run àṣẹ ẹni tó wu afẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà èyí tó tọ́ tí ṣe ojú ọ̀nà ẹ̀sìn Islam gbogbo àwọn ètò yìí ọwọ́ ọlọ́run ọba ló wà ẹlòmíín wá ń bẹ kó lè mọ̀nà ọlọ́run ọba yóò rọ arísìkí fún igbe torí pé tí ò bá ní lọ́wọ́ ó súnmọ́ kó má ṣe tọ́lọ́run ọlọ́run yóò rọ arísìkí fún kó bá a lè ṣe tọ́lọ́run lóbi jẹ́ àwọn orílẹ̀-èdè kan ń bẹ láyé lẹ́nìí ọlọ́run rọ arísìkí fún wọn kán lè rí tọ́lọ́run ṣe orílẹ̀-èdè Saudi Arabia ọlọ́mọdé bẹ́ẹ̀ ó bàjẹ́ láéláé kó wá wọlé títóbi rẹ̀ kó bá tún léde tiwa náà ṣe bí sẹ́mi ò bá rọrùn fún wọn ń bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ lénìí àti ṣe lọ́ṣetọ́ ọlọ́run yóò ṣòro fún wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe ìṣẹ̀mí ní ọ̀rùn kán lè máa rí tọ́lọ́run ṣe pẹ̀lú rọrùn ló jẹ́ kí gbogbo létí bá ń bẹ̀ ń bẹ̀ tí ò bá ní èsì àti gbébẹ̀ yóò ṣòro torí pé ooru ti ń bẹ ń bẹ ooru tó lágbára ni ọlọ́run wá ṣe ìdẹ̀kùn fún wọn kódà ilé tó yẹpẹrẹ ju èsì ó wà ń bẹ nítorí kan lè rí tọ́lọ́run ṣe nítorí kí tọ́lọ́run ó lè rọrùn fún wọn ìjẹ ẹ̀mú kó máa já sí rọrùn kan lè rí tọ́lọ́run ṣe wọn ò lágbára wọn ò lè ṣe wàhálà ọlọ́run wá darí gbogbo ohun tí ń jẹ́jẹ́ ẹ̀mú ó darí ẹ̀sìn wọn kán bá lè máa rí tọ́lọ́run ṣe nírọ̀rùn ó sì lọ́n forí sọ àdúrà nábì Ibrahim onírọ́bì inni askantu min dhurriyati biwadi ghayri zi zar'in inda baytikal muharram naam anabi ibrahim ìgbà tí ó mú ìyàwó rẹ̀ hajar tó mú kúrò ní agbègbè ibi tí wọ́n wà nílẹ̀ sham ní falastin agbègbè ibẹ̀ yẹn la anabi ibrahim ti kúrò ó wá mú ìyàwó rẹ̀ Hajar pẹ̀lú ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí Ismail ó mú wọn wá sí ibi tí ń jẹ́ mọ́kàlénì ìgbà tó mú wọn débẹ̀ ó fi wọ́n lẹ̀ ó ń pẹ̀yìn dà ìyàwó rẹ̀ Hajar wá ń bi léèrè pé yá Ibrahim Allahu amaraka bihadha ìrẹ́ Ibrahim sọ́lọ́ wọn ba ló pa ọ́ láṣẹ èyí tó ṣe yìí Ibrahim ò fèsì ìgbà tó rìn síwájú ó ní naam. ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló pa mí láṣẹ kí n mú yín wá síbí níbi tó ṣe pé níbi tó ṣe wípé kò sí irúgbìn kankan ò sí ń bẹ̀ kò sẹ́ni kankan tí èèyàn lè bá nájú ń bẹ̀ kò sẹ́ni kankan tí èèyàn lè bá ṣe fàájì ibẹ̀rẹ̀ anábì Ibrahim múmúyàwó rẹ̀ Hajaru lọ pẹ̀lú ọmọ lọ́wọ́ ìgbà tó wàá fi wọ́n síbẹ̀ anábì Ibrahim wàá pẹ̀yìndà aleyhi salatu wa salam ìgbà tí ìyàwó rẹ̀ wá ń bi léèrè pé ọkọ mi sọ́lọ̀ ń ló pa ọ́ láṣẹ èyí tó ṣe yìí nígbà tó yá àná Ibrahim wá fún lésì pé naam ọlọ́run ọba mi ló pa mí láṣẹ kí n mú ọ wá síbí kì í ṣe pẹ́ṣẹ̀ kan ló ṣe tí mo fi láníyàn kí mo fẹ́ fi àjẹ́ ọ́ ìyàwó rẹ̀ wá ní idan wàlẹ́ ayọ̀dọ̀ yìí ẹ̀húná tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní jẹ́ kára kò ní í kò ní fi wálẹ̀ anabi ibrahim wa ń lọ ìgbà tó wá déwájú tó wá wẹ̀yìn torí pé ìyàwó òun ti padà ó wá bẹ̀ lọ́hún rọ́bànà. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم أسكنت من ذريتي بواد anabi ibrahim nígbà tó ti ṣe ntọ́lọ̀ ni ó ṣe tán tó wá wẹ̀yìn torí pé ìyàwó òun ti padà ó wá káwọ́ sókè ó wá ń bẹ lọ́hùn ó ní ọba náà torí pé èèyàn lòun náà ẹni tó fi àìmọ̀ ó lé ní ọmọ àádọ́rin ọmọ ọgọ́rin ọdún tí ò bímọ ọmọ kan tó bí ọ̀hún náà lọ́lọ́run ní kó lọ́ọ́ fi sílẹ̀ aṣálẹ̀ tí ò sí tí wọ́n lè jẹ́ ń bẹ́ẹ̀ tí ò sì tí wọ́n lè mú tọkàn ò balẹ̀ lórí pé ẹranko búburú ò pa wọ́n jẹ ń bẹ̀ ṣùgbọ́n nàbí Ibrahim ntọ́lọ́run bá ní kó ṣe kì wẹ̀yìn ìgbà tó wá ṣe ntọ́lọ́run ni ó ṣe tán ló wá tẹ́wọ́ ó ní rẹ̀ ọlọ́ ọ̀rá níyàn mi ọ̀rẹ́ mi mi pẹ̀lú tó ní wá ṣe yìí Rabbana ìrẹ́ ọlọ́run bá wà. àwọn kan nínú àwọn ìdílé mi mo wá fi wọ́n tẹ̀dó sáàyè tó ní kí n mú wọn wá. biwadi ngẹ́rì ṣe zarin. mo wá fi wọ́n tẹ̀dó sẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ilé abọ̀wọ̀ lọ́dún náà kò tí ì sí kaaba ṣùgbọ́n mi ojú kaaba ti ń bẹ̀ ń kò tí ì sí kaaba gangan ṣùgbọ́n ojú ibi tí kaaba ó wà gangan ó ti wà ń bẹ̀ lọ́dún náà ibẹ̀ ni anabi ibrahim ló mú ìyàwó àtọmọ rẹ̀ wá. rọ̀bánà nínú ìdí tó fi ní kí n mú ọ wábẹ̀ ni wípé liyu kí mo sọ láà kán lè wá máa kírun fún rẹ ọlọ́run. fàjà aláàfin ìdàtà mìíràn náà sì táwọn ilé yìí. ìrẹ ọlọ́run mo ti ṣe tiẹ̀ mọ́sàì sọ àyè yìí di àyè tí gbogbo ọkàn ó mọ̀ fà mọ́ jẹ̀mọ́ ẹ wàá dúró ọjọ́ náà sọ àyè yìí sọ di àyè tó ṣe pé àwọn tó bá ní tó bùkátà àwọn tó fẹ́ràn nínú ẹrú rẹ̀ sọbẹ̀ di ibi tẹ́mi wọn máa fà mọ́ ìdáta minan nas àwọn ẹ̀mí nínú àwọn ẹ̀mí èèyàn ṣe bẹ̀ di ibi tẹ́mi ó máa fà mọ́ téèyàn ò bá ti lọ téèyàn ó máa jẹ̀rán àti lọ bẹ̀ béèyàn bá sì ti lọ bẹ̀ lẹ́ẹ̀kan téèyàn ó tún máa jẹ̀rán àti tún lọ lẹ́ẹ̀kan sí ọlọ́run bá ń sa àyè yí bẹ́ẹ̀. wàá sọ fún mi minas samarati la'allahum ìrẹ Ọlọ́run mo mọ̀ pa àyè yìí kì í ṣe ibi téèyàn lè gbé nǹkan sí kó wù àmọ́ mo bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ èso láyé sọ bẹ̀dí ibùdó ẹ̀ ààyè yìí sọ di gbogbo igbó ohun tí ń jẹ́ èso ìsẹ̀mí láyé bá ń fi jíǹkì wọn níbẹ̀ làálàáhùn wọ́n bá a lè máa dúpẹ́ fún rẹ̀ ọlọ́run kán lè máa sin lọ́n bó ti tọ́ àti bó ṣe yẹ jẹ̀mọ́ ẹ̀wọ́ ọdún tánà Ibrahim ti bẹ̀ lọ́n aleyhisalatu wasalam ṣáàdùn àwọn wa gbà àbí ó gbà ara Saudi ò lágbára kankan wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè ṣe wàhálà ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ gbádùn ayé ọlọ́run kò tì wọ́n kò wá sídìí tó fi rí bẹ́ẹ̀ àdúrà àti baba ńlá baba wọn ṣe àti ìfaradà tí ìyá ńlá ìyá ìyá Hajar tí í ṣe ìyá ńlá wọn tó ṣe lérí gbígbọ́rọ̀ sọkọ lẹ́nu ọkọ ló yá kò sì bọ́kọ jiyàn ọkọ sì ju ẹ̀ síbẹ̀ ọkọ sì ń lọ kò sì lágídí pé òun ó tẹ̀ lọ́kọ ẹ wá wo àdúrà ọjọ́ náà ó wá di ta rọmọdọmọdọmọdọmọdọmọ wá ń jẹ dọ̀la súnà tọlọ́run sin ni gbogbo ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ náà gbogbo obìnrin tó bá dúró tọ́ nílé ọkọ tó fi forí gbàdúrà lọ́dọ̀ ọkọ bọ́rọ̀ tiẹ̀ náà ó sì máa rí nìyẹn yọ jẹ ọmọ jẹ àrọmọdọ́mọdọ́mọ rẹ̀ ó tún máa jẹ ìyẹn ní ti Hájára èyí tó forí kó ní ti dáadáa lọ́dọ̀ ọkọ rẹ̀ anabi Ibrahim aleyhi salatu wa salam alubarika ń wá ń bẹ dèní ní Maka ní gbogbo níta ní orílẹ̀-èdè Saudi Arabia lẹ́nu ibi tá a ti yà síbẹ̀ yẹn ni pé ọlọ́run tó bá fẹ́ kẹ́lòmíì ó mọ̀nà ọlọ́run á tẹ́ ayé fún un من يشاء الله يدلله ومن يشاء يجعله على صراط مستقيم ọlọ́run á tẹ́ ayé fún un nítorí ká tẹ́ ayé fún un ní òjì ó lè ṣe tọ́lọ́run ọlọ́run á ṣe tẹ ẹlòmíì bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ ọlọ́run á tẹ́ ayé fún kó bá ọ sọnù ayé tẹ́nìkan rí tó fi ṣe tọ́lọ́run náà látẹ̀fẹ́ lòmíì tí ó fi yapa àṣẹ ọlọ́run gbogbo ẹni níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí èyí tí kì í ṣe ń bẹ̀ ẹ ká wo ọ̀rọ̀ kọ́rùn ọlọ́run ọba tẹ ayé fún ọlọ́run tẹ ọlá fún ọlọ́run ọba tẹ ìgbádùn fún kò tara rẹ̀ ọlọ́run ọba ní dájúdájú kọ́rúnà ó jọ kan nínú àwọn ìjọ ànábì Musa ìyẹn túmọ̀ sí pé ó jọ kan nínú àwọn ọmọ Israẹli ọ̀kan náà nínú gbogbo àwọn tó gbà fún ànábì Musa sàdédé lọ́ládé fabaga àlẹ́yẹ ó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ ó bá ríra rẹ̀ pò ń dá ju gbogbo àwọn tó kù lọ ìka kan wàá bọ̀ ń di mọ́ àṣẹ ọlọ́run ti ń tẹ̀lé kò tẹ̀lé mọ́ nítorí pé owó ti dé. wà á tẹ̀lé àwọn ọlọ́run bá ní a sì fún ní pẹpẹ ọ̀rọ̀ èyí tó bù háyà. mà inna mafatihahu latanuhu bil usbati ulil quwwa. ọlọ́run ọba ní pẹpẹ ọ̀rọ̀ tá a fún kọ́kọ́rọ́ ilé pẹpẹ ọ̀rọ̀ ń àwọn géńdé tó tó mẹ́wàá láti bíi méje sí mẹ́sàn sí mẹ́wàá náà ń pè ní usba ní èdè lárúbáwá àwọn odidi géńdé èèyàn bíi mẹ́wàá àwọn ni wọ́n ń ru àpótí kọ́kọ́rọ́ ilé owó ẹ̀ kì ṣe ilé owó gangan ibi tí wọ́n ń dá kọ́kọ́rọ́ ilé owó jọ sí géńdé mẹ́wàá yóò sì máa rú tọ́run ó sì wọ̀ wọ́n níbi tó wọ̀ ń bọ̀ háyàdé. naam. bí kọ́ọ̀rù náà ṣe wá ń ṣe àwọn tọrọ iye wọ́n wá ń sọ fún kó ṣe pẹ̀lẹ́ owó yìí tó gùn yẹn lóòótọ́ látàfrà má yà yọ torí pọ́lọ́wọ́n ọba ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń yàyọ̀ pọ̀rọ́ lórí oore tọ́lọ́run bá ṣe fún ni owó lọ́lọ́run fún ọ ní ipò lọ́lọ́run fún ọ ní ìmọ̀ lọ́lọ́run fún ọ ní àjùlọ́kan lọ́run ṣe fún ọ ní èyàn gbúdọ̀ yàyọ̀ pọ̀rọ́ lérí ẹ̀ ẹnìkan kì í yàyọ̀ pọ̀rọ́ lórí oore tọ́lọ́run ọba ṣe fún ni èyàn máa dúpẹ́ ni nítorí pé kí ló fẹ́ yàyọ̀ pọ̀rọ́ lé lórí ṣé wọ́n ló ní nǹkan ọ̀hún abágbára kan ló ní tọ́lọ́run ọba fi ṣe fún ọ àwọn èèyàn wá ń sọ fún kọ́rùn pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ ìrẹ́ kọ́rún má lòdì sí tọ́lọ́hún ṣùgbọ́n látara àkọọ́lẹ̀ ńtọ́lọ́hún ti kọ lérí ẹ̀ kò gbọ́ wọ́n ní láti afurọ iná lọ́wọ́ aláyò ìbúlẹ̀ fàrẹ̀hìn. wàrùtàkì bí máa àtàkọ̀ wàrù dára láàrin. gbogbo ntọ́lọ́wọ́n ọba jogún fún ọ yìí ojú rẹ ọlọ́wọ́n ọba náà ni ó fi wá alikiyama ni ó fi máa wá ibi tó na sí tí ó fi lérè níwájú Ọlọ́run ibẹ̀ ni kó o máa na sí gbogbo wa sí iná ń ṣe fún kọ́rọ́ọ̀nù. bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó sọ pé gbogbo owó tó o ní ni kó o ná sójú ọ̀nà Ọlọ́run sẹ́kù èyí tí ó jàǹfààní fún ọ láyé ná sójú ọ̀nà Ọlọ́run mọ́ sì gbàgbé ẹ̀tọ́ rẹ èyí tó fi gbọ́ bùkátà tara rẹ tàwọn ọmọ àti gbogbo ojúṣe tó yẹ kó o fẹ́ máa ṣe Ọlọ́run bò ní kọ́ ná gbogbo ẹ̀fọ́ lọ́hún wàlá tansa nasibaka minadu èyí tó jẹ́ tọ́ rẹ ayé ọlọ́run ọba ní kí wọn náà má gbàgbé ẹ̀. wà á sí kàmá èyí tọ́lọ́run ọba ṣe fún ọ yí òòrè mọ̀ ni tó bá mọ̀ bẹ́ẹ̀ ìwọ náà ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run ẹ wo bọ́lọ́run ọba ṣe ń bá kọ́rù náà sọ̀rọ̀ ẹni tọ́lọ́run bá fún lówó ó jẹ ó ṣẹ́kù ó ná ó ṣẹ́kù dúpẹ́ fọ́lọ́run orúkọ ń bẹ nínú ẹ̀dá tó gbọ́n ju tiẹ̀ lọ tó ní làákàyè ju tiẹ̀ lọ tó ti délé ayé ṣáájú tiẹ̀ àti ríjẹ lẹ́ẹ̀mẹ́ta rẹ̀ ò ṣe rẹ́gí ṣùgbọ́n wọ ọmọ ìjọ wo ni ìjọ wo ni wọ́n bí ọ iṣẹ́ wo ló ń ṣe ó sì ń jẹ ẹ̀mẹ́ta ó ń pé ó tún ṣẹ́kù ó tún ṣe bó ṣe wù ọ́ ó tún ná bó ṣe wù ọ́ ó tún ṣẹ́kù ó tún lò bó ṣe wù ọ́ ó tún ṣẹ́kù ahsin kama ahsanallahu ilayk. wa ahsin bọ́lá wọn bá ṣe ṣe dáadáa fún ọ yìí ìwọ náà ṣe dáadáa sójú ọ̀nà tọ́lọ́hún. má sì fowó tó o ní má fi ba ayé jẹ́ ìyóò ń bẹ nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa lẹ́nìí bí wọ́n bá yóò tán wọ́n á fowó wọn ba ayé jẹ́ wọ́n á fowó wọn spọ́sọ tọ́ọ̀gì kán máa dàlúrú wọ́n á fowó wọn rabán fáwọn òbílẹ̀ jẹ́ wọn á fowó wọn kó gbogbo ntọ́ yẹ kó jẹ́ tọ́ mẹ̀kúnnù wọn á fi kó pamọ́ ọlọ́run ọba wa ń sọ fún kọ́rùn wípé gbogbo àwọn nǹkan èyí tí máa fà parun olówó nìyẹn tó lówó bá lówó tán ìka kan ò ní bọ́ǹdì mọ́ ọlọ́run ọba ní ta ṣe fún rẹ̀ kọ́rùn má rẹ balẹ̀ jẹ́ má rẹ balẹ̀ jẹ́ má rẹ balẹ̀ ayé jẹ́ má fowó balẹ̀ jẹ́. torí pọ́lọ́ wọn bò nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n lówó lọ́wọ́ tán tí wọ́n ń fowó wọn bayé jẹ́ wọ́n lówó lọ́wọ́ wọ́n ń fowó wọn jayé familétè ń tutọ́ wọ́n ń hùwà ta ni ó mú mi wọ́n rìnrìn ta ń kú ta ń kù lérílẹ̀ kò sì sí irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ọba ní sí ìparun ní kọ lẹ́tà sí ọlọ́run bá wá ní rẹ̀ Musa ṣe wá sí fún kọ́rọ́ọ̀nù inna Allah la yuhibbul. ẹlòmíì ń bẹ ipò tọ́lọ́run ọba fún ó ba ayé jẹ́ ni ipò ọba fún ó fi ń balẹ̀ jẹ́ ni ẹ̀rọ àwọn èèyàn míì owó ń bẹ lọ́wọ́ wọn wọ́n sì kó àwọn ọmọge wọn kó wọn jọ wọ́n máa fi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó ibi táwọn ń lò ó sí nìyẹn dúkìá fún wọn ipò ọba fún gbogbo ẹni tó ń balẹ̀ ولئنما أوتيته على علم عندي gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọmọnìyàn yóò jọra rẹ̀ lójú kọ́rùn ó ti gbàgbé ipò tó ń wà lánàá ó ti gbà pé lánàá òun ò jẹ́ nǹkan kan kọ́lọ́hún tó wá ní kó máa jẹ́ púpọ̀ lẹ́nìí ní wá ń sọ nígbà tí Musa ń ṣe wáàsí gbogbo ń ta sọ̀kalẹ̀ yìí fún ọ wá ní innama utitu ala ilmin indi gbogbo ohun tí mo kó yí ọgbọ́n orí mi ni mo fi kó gbogbo ibi tí dúkìá délé ni mi èyí sọ̀lẹ́ ni mi ò fìgbà kan sùn ní ìmọ̀ mi ló débẹ̀ gbogbo àwọn nǹkan tá a ṣe fún mi yìí ọgbọ́n mi ló débẹ̀ làákàyè mi ló débẹ̀ mo mọ ká pa tọrọ papọ̀ mọ́ sísì mọ́ mọ́ tí ó já sí mo fi jẹ́ ní mo jẹ́ lé ni mi èyí sọ̀lẹ́ mo gbọ́n ni mi ṣe dìndìnrín mo lápá aṣẹ́ ni ni mo fi ní gbogbo tí mo nílé ni. èsì tí kọ́rùn tó sọ nìyẹn gẹ́bọ́pọ̀lọpọ̀ olówó náà sì máa ń sọ lénìí wọn ò ní ṣe ọwọ́ àwọn ni ẹ̀kọ́ táwọn kọ́ ló dá àwọn ó tó bẹ́ẹ̀ ìran baba ńlá baba àwọn ní máa lówó àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n máa sọ lẹ́nu. ọlọ́run ọba ni sọ fún kọ́rùn sóun ti gbàgbé ni pípa àwọn kan ń bẹ tí wọ́n ti ṣáájú tiẹ̀ níbi owó tọ́lọ́wọ́n bá sì ti pa wọ́n rẹ́ tá a gbúrò wọn mọ́lé ni kódà bá a bá kanú ìwé ìtàgà afẹ́ mọ́ gbó kọ wọn mọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀ sọ fún kọ́rún. àwọn wọ̀nyí gan wọ́n tún lọ́rìn wọ́n lágbára wọ́n nífọ̀n wọ́n lè kánná ju kọ́rún pẹ̀lú gbogbo tá a ṣe fún lọ ẹ ṣe wá sí fún kó rántí. kódà wọ́n lé èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọ́n lé èèyàn lẹ́gbẹ̀ẹ́ débi wípé ọkàn wọn balẹ̀ pé kí làwọn fẹ́ ṣe táwọn ọ̀rẹ́ ni lò tí ó bá wọn ṣe bógun bá dé àwọn lọ́mọ ogun báwọn bá fẹ́ fa nǹkan àwọn ò ní ìdí káwọn ò fà ibi táwọn bá jókòó sínú làwọn ó ti máa pàṣẹ ọlọ́run ní gbogbo àwọn bẹ́ẹ̀ wọ́n wáyé rí apá wọn rẹ̀ àgbúrò wọn mọ́. wọ́lá yóò ṣe àlọ́ àwọn olóbìnrin mọ́. ọlọ́run ọba ni ẹ má bi mí léèrè ní tí wọ́n ṣe tí mo fi ṣe wọ́n bọ́sẹ̀ ṣe sojú ọlọ́run ọba àná náà ní bẹ́ẹ̀ lénìí làáfàá fi sọ pé atadé koro ìdùn ìkàjà mu amalin wà ìdímọ̀sẹ̀ àkàfìyà omi ìwàlẹ̀ ìlà ìwọ tó lówó lọ rántí so o ti gbàgbé ni ìdìdó ìkàjà mu amalin nígbà tó ń bẹ lọ pé ọlọ́run dákun sèmi náà ló lówó bó bá sèmi ló lówó tiẹ̀ ni màá fi ṣe àtẹ́rẹ́kọ́rò so o ti gbàgbé ni ìdùn ìkàjà mu amalin ìgbà tó ń bẹ lọ lọ́sàn-án lóru ìwọ ọlọ́run kọ́ dé mọ́ṣáláṣí pé ọlọ́run dákun sàwa náà ló lówó ìwọ ọlọ́run gbà táwa náà ń bẹ nílé ẹ̀kọ́ táwa náà bá lè lówó lọ́wọ́. bá a ṣe ń sun orí ẹni nílé ìwé ìwọ ọlọ́run táwa náà bá jáde tá bá níṣẹ́ gidi lọ́wọ́ à àwa náà ó ṣe tiẹ̀ ọlọ́run àtẹ́tí kúrò. so o ti gbàgbé ni ìgbà tó ń bẹ lọ pé tọ́lọ́run bá ṣèwọ náà léèyàn láyé à ọlọ́run ló mọ iye mọ́ṣáláṣí tó kọ́ so ti gbàgbé ni olówó ọ̀hún tán. wàhídì màsà àkàfin yaomi wàláìlà wàhídì màsà àkàfin yaomi wàláìlà. so ti gbàgbé ni pé tọ́lọ́wọ́n bá ṣe ọ́ bó ṣe fẹ́ n tó ṣe rè ṣùgbọ́n gbàtọ́ lọ́n ṣe ọ́ bó ṣe fẹ́ tán o gbàgbé ìṣesí àwọn tí o ṣètọ́ lọ nìyẹn. ọlọ́run bá wa rán kọ́ọ̀rùn létí pé ah, ẹ sọ fún kí ló ní tí ń jọ ọ lójú àwọn kan ti ní tó jù yẹn lọ ṣáájú tá a pa wọ́n rẹ́ téèyàn kan kò gbúrò wọn mọ́lẹ̀ ni naam. kọ́ọ̀rùn nígbà tí wọ́n wá sọ gbogbo nǹkan wọ̀nyí fún ó wá ní ẹ̀ẹ́mọ́rú èèyàn tó ń jẹ́ni kódà ẹ̀ẹ́mọ́ bówó òun ṣe tó sọ pé owó lè parẹ́ ó lè parẹ́ ni. Abagbana náà wọnú gan àwọn ọ̀nà àgbà náà ni ó wá lọ múra ó wá lọ wo aṣọ olówó ńlá ó wá jáde sáwọn èèyàn rẹ̀ pé ẹ wo múra mi ná. ó wá múra ní múra tẹ́nìkankan ò lè múra bẹ́ẹ̀ nínú gbogbo àwọn ọmọọba ní Israel ó wá jáde sáwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀. ọ̀làlá bẹ́ẹ̀ sì ni bílẹ̀ ayé ṣe rí náà nu àwọn èèyàn kan wọ́n wá rí wọ́n gbàgbé ọlọ wọ́n ní ọlọmọ jẹ́ kí tiwọn náà ò rí o wọ́n gbàgbé ọlọ tí wọ́n ń sìn wọ́n ní ìwọ ló bùn ẹnìkan lówó báyìí jẹ́ kí tàwọn náà ó rí bí ti kọ́ rú náà yìí ọlọ́run wá ròyìn wọn wípé àwọn tó ṣe wípé wọn ò wọ́n ló mà ṣe fún ọ ọlọ́run kó o sì sọ̀rọ̀ wa náà bó o ṣe ṣe ti kọ́ọ́rú náà yìí káwa náà lówó lọ́wọ́ bíi ti kọ́ọ́rú náà. lẹ́tọ̀ àzìnà á kéèyàn ó wáyé kó lákùnláka kó jèrè tó pọ̀ jù láyé àwọn ò tí ì rí ti kọ́ọ́rú náà rí ọlọ́jà wọn náà dọ́rọ̀ tiwọn náà ò rí bíi ti kọ́ọ́rú náà. نعم قال الذين أوتوا العلم ويلكم ثواب الله àwọn tọrọ wá nínú àwọn tí wọ́n mọ̀ pé gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe fún Kọ́rúnà tán mọ̀ pé dẹni wọ́n wá ń sọ nínú ọ̀rọ̀ tí wọ́n wáyé làkún ọmọ ṣe fún yín ẹ̀yin tẹ́ rí tẹ́ wá ń fọlá tọrọ lọ́dọ̀ sẹ́yìn ò wá mọ̀ pé tàwa abúlá ẹ̀kọ́ ẹ̀rún ẹ̀san tí sì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ó ju gbogbo ń tẹ̀ ń rí lára kọ́ọ́rù náà lọ. fún ẹni tó bá fi gbèsè ayé rẹ̀ ṣe tọ́lọ́run tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó sì ṣiṣẹ́ rẹ̀. wàlá yóò la kọ́ ọ̀ha ilé. ẹnìkan ò ní ṣe kóńgẹ́ àwọn ẹ̀sán tó tóbi yáàfẹ́ tó bá lè ṣe sùúrù tó bá lè ní tẹ̀mọ́ra tójú rẹ̀ bá kàn láyé tó bá ní kó wẹ̀sìn ẹlẹ́sìn sáré ó fọlọ́ ńlẹ̀ láìsìn tó bá ní kó wẹ̀sìn ẹlẹ́sìn sáré ní ọba mọ́ ní ta ní bẹ yìí wà ẹ̀ àwọn tó bá lè ṣe sùúrù nìkan lẹ̀san yìí lè jẹ́ tí wọ́n tán lè ní faradà lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún. ọlọ́run nígbà tá a dé sí kọ́ọ́rù náà tọ́lọ́run ọba yọ sí ọ̀tọ̀ níbi tó rò ibi tọ́lọ́run ọba ti yọ sí kọ́ọ́rù náà àti kọ́ọ́rù náà àti gbogbo ilé owó rẹ̀ àti gbogbo kọ́kọ́rọ́ owó tó ní níjọ́ kan lọ́lọ́run ní ó gbé gbogbo wọn mì èyí tí kọ́ ronú ronú kó lè ṣẹlẹ̀ láyé yóò ronú wípé sólè kan ni ó wàá jí owó yìí ni àbágbà àná kan láàsọ pé yóò wọlé ibi tó ń fọkàn sí nìyẹn ọlọ́run ní kílẹ̀ sì lanu gbogbo nǹkan tó ní pátá àti kọ́ọ́rú náà wàbídàrè yín gbogbo àwọn ilé téèyàn rí téèyàn ó máa lanu tí kọ́ọ́rú náà kọ́ ọlọ́run ọba níjọ́ kan ṣoṣo náà á ní kílẹ̀ ó gbé gbogbo ẹ̀mí. فما كان له من فئة ينصرونه gbogbo bó ṣe láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó tí wọ́n ń ṣe kídímà fún lérè owó tó ní kò rẹ́nìkan ràn án ṣe níjọ́ náà. وما كان من المنتصرين. níjọ́ tá a wí náà kọ́ọ̀rùn ò ráṣeyọrí ṣe níjọ́ náà ọlọ́run ọba bínú sí pẹ̀lú gbogbo ohun tó ní ilẹ̀ sì gbé gbogbo ẹ̀mí níjọ́ náà. jàmáà gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́n bá ń sọ fún wa kíkówó jókòó rẹ̀ jẹ́jẹ́ gbogbo àyè tó bá wà lẹ́nìí mọ̀ pé wù ọ lọ ló ṣe ọ bẹ́ẹ̀ kó o wá tún máa bẹ lọ kọ́lọ́hún má ṣe ní sábàbí ìṣìnà fún ọ ló máa bẹ lọ ló jẹ́ pé kò sí ìsíjà kíní dòdò lérí gbogbo èyí tọ́lọ́hún bá kọ́ di rẹ̀ sọ́dọ̀ wa ó ṣe owó ni ó ṣe pò ni ó ṣe dúkìá ni kódà ó ṣe mọ́ ni kò sí kankan tọ́lọ́hún ò lè lò ìdá méjì ni ọlọ́run lè lò ó láti fi ọmọ náà ọlọ́run sì lè lò ó kó lè jẹ́ sábàbí tó fi sọnù ló fi jẹ́ kí gbogbo èyí tó bá ṣe fún wa kágbà pàdánwò ni bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ̀ ọ́ bẹ́ẹ̀ kò ní sí fàárì bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ̀ ọ́ bẹ́ẹ̀ kò ní sí gbéraga bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ̀ ọ́ bẹ́ẹ̀ kò ní sí mọ́tòmọ́tò wà á sùbà alẹ́dín. wà á sùbà alẹ́dín àtàmẹ́nà ọmọkàlà ọ̀hún bẹ̀rẹ̀ àrùn. ọlọ́run ọba nígbà tí kọ́rù náà wá tẹ̀rì àwọn tí wọ́n ti ń tàn mọ́ kọ́lọ́hún ó sọ̀rọ̀ àwọn bíi ti kọ́ọ́rù náà lánàá ẹ wá gbọ́n tí wọ́n ń sọ nígbà tí wọ́n rí ibi tọrọ kọ́ọ́rù náà wá já sí. wà yàtọ̀ sọ́tọ̀ rẹ̀ sọ. يبسط الرزق لمن يشاء من wọ́n ló ti wá ìwà báyìí a gbà wípé ká ló lọ́wọ́ ọlọ́run ọba ni màá tẹ pẹpẹ ọ̀rọ̀ owó fún yàn ká sì fún lẹ́nu ká má ná tán ká tó rí míì ká ná tán kí mi ò tó wá gbogbo ẹ̀ kò sẹ́yìn ọlọ́run ó ti wá yé wa báyìí lórí ibi tọrọ kọ́ọ́rù náà já sí. làwọn láàá. tọ́ba ṣe pàdúrà tá à ń ṣe gbé kọ́lọ́ ń kó sọ̀rọ̀ wa bíi ti kọ́ọ́rú náà àwa náà ò bá mọ̀ bá tẹ̀rí báyìí lé nìyí ẹ wọ ìgbà ń bẹ ọlọ́run ọba yẹn tọ́lọ́run ò ṣe fún wọn wọn mọ̀ dáadáa ìgbà wá rí ibi tọ́rọ̀ wọ́n wá ń wípé àmànàlọ́ lọ jẹ́ pọ́lọ́run ọba lọ kẹ́ wa bó ṣe náà ọlọ́run ọba ọba tẹ̀wárì náà bó ṣe tẹ kọ́ọ́rú náà rí lé níní. a ó ti wá dá wa lójú wípé gbogbo aláìmoore ò ní là níwájú ọlọ́run bó ti wulẹ̀ kí nǹkan rẹ̀ ó máa ṣe yòtòyòtò tó yóò padà jìyà níwájú ọlọ́run ìyẹn ti èyí ti kọ́ọ́rú náà tá rí ó ti kó dá wa lójú pé nìkan ò lè ronú pé kọ́ọ́rú náà lè tán níbi tó wọ̀ ọ̀hún pọ̀ dé ọlọ́run bá wa ní tílíkà dàrú láàkírà. tílíkà dàrú láàkírà. ọ̀rọ̀ ní ilé ìkànnì tí í ṣe alikiyama tí í ṣe alijanna tẹ́rí yẹn. àwọn tá a torí ẹ̀ pèsè rẹ̀ ó náà ní gbogbo ẹni tí ò bá ní tí ò sì ní tí ò ní ìgbéraga tí ò sì ní mọ́tòmọ́tò lọ́kàn àwọn la torí wọn gbá àlìjánà kalẹ̀ àlìjánà ò fún onígbéraga yìí gbogbo ẹni tí kì í so níbàjẹ́ pẹ̀lú ń ta ṣe fún ìmọ̀lá fún ọ ní òun fi ń ba ayé jẹ́ ipò la fún ọ ní òun fi ń ba ayé jẹ́ ọlákànlá fún ọ ní òun fi ń balẹ̀ jẹ́ ọlọ́nirú àwọn wọ̀nyí àtòrí wọn gbá àlìjánà kalẹ̀. ọlọ́run ọba ní àtúbọ̀tán tó da àtúbọ̀tán re àwọn tó ní náà ní gbogbo ẹni tó bá fi bẹ̀rù ọlọ́run ọba lò sẹ́mi ẹ̀ jàmá ntọ́lọ́run ọba ń pe àkíyèsí wa sí nínú àyà òun náà ní kónúkálukú ṣe gìdọ̀ lérí gbogbo ntọ́lọ́run ọba bá kọ̀ di rẹ̀ sọ́dọ̀ wa lówó ni lọ́lá ni nípò ni láṣeyọrí ni nímọ̀ ni kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdẹ ẹlẹ́nu méjì ni kò síbi tọ́lọ́run ò lè lò ó sí. Si ọlọ́run lè lò ní sábàbí ìmọ̀nà rẹ ó sì tún lè lò ní sábàbí tó fi jìyà níwájú ẹ̀ ọlọ́run ọba fi wá sọ fún wa pé falamma nasu ma dhukiru bi fatahna alayhim abwaba kulli shay'in. falamma nasu ma dhukiru bi fatahna hatta idha farihu bima utu. أخذناهم بغتة فإذا هم مبلسون ọlọ́run ní falamma nasu ma dhukiru bi nígbà tá a wá jẹ́ kí wọ́n gbàgbé ìrántí ọlọ́run gbogbo ìrántí ọlọ́run tí wọ́n ń ṣe fún wọn ọkàn wọn ò lọ́bẹ̀ mọ́ èṣù ti ṣe tí wọ́n ń ṣe láì dáa ó ti ṣe lọ́sọ̀ọ́ fún wọn àsìkò yìí gan-an la wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fún wọn ẹni tí wọ́n ń fẹ́ wọ́n wá ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọlá àwọn ń pọ̀ sí i ipò wọn ń ga sí gbogbo nǹkan ńláńlá ńláńlá ńlá wọn wá fi ń lọ wọn kí àwọn ò lè pọ̀ níwájú ọlọ́run kan bá lè má ronú páwọn ò sì tọ́lọ́run ọba mọ́ fatahana aleyhim abu abakun lè ṣẹ́yìn gbogbo lẹ́kùn tó ti tìpa tẹ́lẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní sí fún wọn ọwọ́n wá ń tẹ̀ tí wọ́n ń wá. báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yàyọ̀ pọ̀rọ̀ látara ń ta fi ṣàdánwò fún wọn àwọn rò pé oore ni wọn ò mọ̀ pàdánwò la fi ṣe fún wọn. lójijì làwọn ọlọ́run ọba gbá wọn mú níbi tí wọn rò àsìkò tí wọn rò pọ́lọ́run ọba yóò gbá wọn mú tí wọ́n mú mu rárá nínú fàájì àwọn ọlọ́run ọba gbá wọn mú ọ̀rọ̀ wa pèsè jẹ wájú ò lọ ẹ̀yìn ò padà sí tútúbà ò ṣe mọ́ ìgbà yẹn lọ́hùn ọba gbá wọn mú ọlọ́run dákun má bínú sí wa fàkútì adábìrò lọ́ka omi ìlẹ́dí iná fọ́lá mú. fàkútì adábìrò lọ́ka omi ìlẹ́dí iná ọlọ́run ọba ní fàkútì adábìrò lọ́ka omi ìlẹ́dí iná fọ́lá mú ọlọ́run ní àwa jí wọn lẹ́yìn dábìrú lẹ́dínà sọ́lámù àtúbọ̀tán re ìròyìn re ẹ̀yìn re àwa hànà rẹ̀ fún wọn àwọn míì tán padà wáyé ògbúrò wọn mọ́ ẹnìkan kan mọ̀ pé wọ́n wáyé rí wọn ò lérí pa dáadáa lérí lẹ̀ mọ́ fakuti aldabiru lẹ́dí kọ́ gbogbo àwọn tí wọ́n ṣàbòsí lórí ntọ́lọ́wọ́n bá ṣe fún wọn tí wọ́n yà láìmoore àwọn ọlọ́run ọba mú wọn kúrò lérílẹ̀ àwa jẹ́ wọn lẹ́yìn bọ́lọ́run ọba yìí sọ̀rọ̀ wọn nìyẹn. tó bá wá rí bẹ́ẹ̀ tọ́lọ́run ọba bá wá ṣe tiwa bó ṣe wù wá báyìí ẹ̀jẹ̀ wa dúpẹ́ fọlọ́run ọba jàmá. ajẹ́pọ̀ràn yẹn ló jẹ́ fún wa tọ́lọ́run bá bá fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà mọ̀ta wáyé ọpẹ́ òní kó pọ̀ lẹ́nu wa ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fi wá mọ̀nà ojú ọ̀nà islam torí pé ẹ̀ńtọ́ ọlọ́run bá fẹ́ sí lọ́nà ọlọ́run nírin iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ láti lè fi sìyàn lọ́nà tó sì máa rò mọ̀nà ni ẹlòmíín bẹ níbi pé òun fẹ́ súnmọ́ ọlọ́run a sì sọnù òun ó sì si àdúrà kan ìgbà tí wọ́n àdúrà ọ̀hún níbi tí wọ́n ti lọ ń ṣe àdúrà ọ̀hún ibi sàárè kan ló tún wá lọ dúró sí ó bá bẹ̀rẹ̀ sí ní fa àdúrà ọjọ́ kejì àkọ́kọ́ ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kejì ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kẹta kò wá jẹ nǹkan èso nìkan ní jẹ ó wá ló ń lọ bẹ lọ àníyàn tó ní náà ní kó fẹ́ dẹni ọlọ́run ìgbà tó yá ọ̀rọ̀ bá bọ́ sódì. So ọ̀rọ̀ rẹ̀ ò bá jọ tèèyàn mọ́ ó bá bẹ̀rẹ̀ sí ní sọ kálakàla bí wọ́n ṣe lọ gbé ń bẹ̀ nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ni wípé ọ̀pá tọ́lọ́hún fún Musa ọlọ́run ti fóun yóò wá náwó òkè báyìí yóò ni mọ́lẹ̀ jáde ń bẹ̀ Musa àwọn mọ́lẹ̀ kankan jáde pé ah, lè rí pé kódà ipò tọ́lọ́hún fóun ojú tànẹ́bù lọ. jama láti ibo ẹ wo ibi tó ti pàdé ìṣìnà tiẹ̀ ó sì fẹ́ súnmọ́ lọ ni kó tó wá di pọ́lọ́ ń wá sàánú rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ́hún lọ́rọ̀ rẹ̀ tó wá jọ̀tẹ̀dá ló tó wá gbádùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò tán bẹ́ẹ̀ kò sọ́nà tó fi lè sọnù àfi kéèyàn máa bẹ́ẹ̀ lọ́hún kọ́lọ́wọ́n ọba máa ṣe wá lọ́nà lọ́bi jẹ́ pé tọ́lọ́wọ́n bá wá ní ká dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́hún ká sì gba tító pẹ̀lú súnà ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam mọ́rùpọ̀ mọ́ àkìímọ̀ ẹ̀ ọ̀sọ́jọ́ sọ́lọ ibi ànábì bá ṣe dé ṣe mọ́ bẹ́ẹ̀ ibi tí ọba ṣe dé má sọ pé dandan lá ìwọ ó ṣe dé bẹ́ẹ̀ gbogbo àwọn tán láwọn ó ṣe tayọ tànẹ́bì ibi tọrọ wọn gbogbo wọn padà ń já sí gbogbo ẹ̀ náà láàmà. alhamdulillahi rabbil alamin ọpẹ́ ní fọlọ́n ọba tó ṣe wípé òun lọ́ba tí ń kẹ́ gbogbo ẹ̀dá òun lọ́ba tí ń rè gbogbo ẹ̀dá kò sẹ́dà kan àfi máa bẹ lábẹ́ rògbòbíyà ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ní tó ṣe fún wa lérí ẹ̀ ọlọ́mọ ṣì wá lọ́nà láéláé naam. وختم على قلوبكم من إله غير الله من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون ọ̀rọ̀ ọba ni kúlì rẹ̀ ànábì sọ fún wọn àrọ̀ àìtún wọn ò wá rí níṣẹ́ wá rí níṣẹ́ wá mọ̀ ni pé kò sí tọ́lọ́wọ́n ọba ò lè ṣe tó bá fẹ́ ṣe é in akhadha Allahu sam'akum wa absarakum tọ́lọ́wọ́n ọba bá gba etí ìgbọ́ràn yín tẹ́ ẹ gbé tí kalẹ̀ tẹ́ fi gbọ́ràn bọ́lọ́hún bá gba ojú ríran yín tẹ́ lajú kalẹ̀ tẹ́ ẹ fi ríran ẹ ń rí nǹkan báyìí ẹ tara rẹ̀ mọ́ lọ́hún tọ́lọ́hún bá bá ọ̀rọ̀ yín bẹ́ẹ̀. fún mọ̀nà tọ́lọ́hún ṣe bóun làwa ń kírun yìí òun là ń yìí ọlọ́run ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ kí lè fẹ́ ṣe ni wáàsí yín gbàdó sí lára tiyín náà kí lẹ fẹ́ ṣe ọlọ́run ọba níta bá sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ wá kátàmá aláàkúnlò bíkún. ta lẹ tún wá ní lẹ́yìn ọlọ́run tó lè fún yín ní ojú ìrun náà ta gbà lọ́wọ́ yín ta ló lè dá padà fún yín etí ìgbọràn yín ta bá gbà lọ́wọ́ yín ta tún lọ lọ́hùn míì tó lè dá padà fún yín. كيف نصرف الآيات ثم هم يصدفون ọlọ́run ọba ni ẹ wòye sí ẹ kíyèsí bọ́lọ́run ọba ṣe ń fi ọ̀rọ̀ wéra wọn bọ́lọ́run ọba ṣe ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fún yín bọ́lọ́run ọba ṣe ń lọ tí ń bọ̀ lérí kọ́rọ̀ ó lè yé yín lórí kẹ́lẹ́ ṣe tọ́lọ́ tó ń máa ń. ṣùgbọ́n kàkà tọ́yẹ káwọn kèfèrí ó ti gbogbo ọ̀rọ̀ yìí mọ́ lọ wọ́n tún kọ̀ yín sí tọ́lọ́ ní. asọ́dífù òun náà ni sọ́dífù ṣéyìn òun náà ni gbin tó bá jẹ́ èpo nǹkan. ẹ máa wo bí alákànun karahun ẹ̀yìn ẹ̀yẹn sọ́dífù ni ẹ máa wo ìgbín sọ́dífù ni karahun ẹ̀yìn ẹ̀yẹn ẹ máa wọ alábàáhùn sọ́dífù ní ìkara ẹ̀yìn rẹ̀ náà sọ ọlọ́wọ́n bá ní yẹsùn dífù àwọn èèwọ̀n wọn yìí gbogbo bí wàásì yẹn ṣe ń bọ́ sí wọn lára kò rí bí wọlé sí wọn lá wọ́n ń kọ̀ yín sí tọ́lọ́ ni gbogbo àwọn àmì téèyàn máa ń rí téèyàn fi mọ́ ọlọ́run gbogbo ẹ̀ láfihàn wọn wọn ò tara rẹ̀ mọ́ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́ni kúlì rẹ̀ ànábì sọ fún wọn àrọ̀ àìtàkùn ṣé wọn ò wá ríra wọn ni ṣé wọn ò wá ronú ni ṣé kò wá yé wọn ni ipò lọ́wọ́n ọba yìí kò sí tọ́lọ́wọ́n ọba ò lè ṣe iná àtàkùn adàbọ̀lọ́ ìbàgìta tíjìyà ọlọ́wọ́n ọba dé wá dé báyìí nígbà tẹ́ẹ̀rù ńkọ́ kí lè fẹ́ ṣe láàrin kádìjú káyà kò sí tọ́lọ́wọ́n lè ṣe tọ́lọ́wọ́n ọba bá ní gbogbo ń ń gbà sára látẹ́gùn láǹfààní yìí kọlọ́n ọbọ̀ dojú ìjà rẹ̀ kọ́yìn jẹ̀mọ́ atẹ́gùn tá à ń fà á sínú yìí tá à ń fi sára tí ń ṣe wá láǹfààní ó ń bẹ nínú àwọn atẹ́gùn yẹn èyí tá a gbọ́dọ̀ fa bẹ́ẹ̀ sì ni àwọn òmà ọlọ́run ní í ṣe lọ́tún lọ́tún fún wa tọ́lọ́run bá ní kó o fà yìí tí ò yẹ kó o fà ẹ̀ kàn rí pátẹ́gùn ló fà ní ọ̀bàdákẹ́ قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرا ọlọ́run ọba ní kí lèmi ò lè ṣe láàrin ká dijú káyà ìyà ọlọ́run lè kọlù ìjìyà ọlọ́run lè dé nígbà tẹ́ ẹ̀rọ kan àsìkò tẹ́ ẹ̀rọ kan sí ìyà ọlọ́run ọba lè dé kéèyàn wá tara èèyàn náà kéèyàn bẹ̀rù ọlọ́run ló fi pé kò bá mú kéèyàn wá máa fi tútú bá dọ́la ìwọ náà mọ̀ pé tó ń ṣe yìí ó dá wọn wá ní o jáwọ́ ń bẹ̀ ọ̀wá ló dá tó bá dọdún tí ń bọ̀ ń máa jáwọ́ àrọ̀ àyítakùn. àrọ̀ àyítakùn iná tẹ́gùn mọ́ ẹ̀dẹ́gùn lọ ìbáwò tẹ́tẹ́. òjijì ìyá ọlọ́run ọba lè dé nígbà tó ronú sí ìgbà tó ràn kàn sí làwọn àfáàfin sọ pé nínú àmì olórí ibú ọlọmọṣẹ wa lórí ibú ó náà ní kéèyàn ó máa fi ìrònú pìwàdà ẹ̀ṣẹ̀ dọ́la èyí tá a bá ti ń ṣe tí ò dáa tá a bá mọ̀ ọba aláforíjì lọ́lọ́ ṣùgbọ́n tá a bá ti mọ̀ ká tètè lọ jáwọ́ ń bẹ̀ ká má tún sọ wípé ẹja sì ṣe díẹ̀ làáfàá sọ wípé kéréré bí dán bí ká fún tajà ọ̀sán náà. àyẹ̀wò ń fa ìlẹ́jọ́. اقرر بذنبك ثم تلب تجاوزنا عنه فإن جحود الذنب ذنبان عنه فإن جحود الذنب اقرر بذنبك gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ in tó ń ṣe tí ò da tó bá rẹ́ni sọ fún ọ sì gbà bẹ́ẹ̀ má tún máa jiyàn ìkérérébè dàmbíkà wọ́n ní wọ bàbá ìwà tó ń wù yí ọlọ́run ọba ọ̀fẹ́ gbà bẹ́ẹ̀. àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa òkun eékùn kó nínú ọmọ manuel ìkérérébè dàmbíkà gba ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tó o bá ti gbà á lẹ́ṣẹ̀ ò ní lè túbá torí pé yóò máa fúyẹ́ nínú ẹ̀mí ẹni ṣùgbọ́n bá ti gbà èmi náà gbà pẹ́ṣẹ̀ ni tí mò ń ṣe yìí ntí ń bẹ lọ́wọ́ mi yìí ẹ̀ṣẹ̀ ni ìkéréré bíi dàmbé kàtó màtẹ́lọ́bù. tán màtẹ́lọ́ bẹ́ tajà ọ̀sánà bó o bá ti gbẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sì tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run kò sí bẹ́sẹ̀ ṣe tó ọlọ́run forí ẹ̀jìyàn bẹ́yìn àbá ti sòdodo pẹ̀lú bá tó má ti lóbó tájà ọ̀sánà wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ṣe tán láti foríjì ni má tún fi dọ́là mọ́ má sọdọ̀dún ti ń bọ̀ torí pé ìta ń sọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ àmọ́ àmọ́ tí ó tún ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àáyá àní ó fa ìnájọ́ ọ̀hún ọ̀dà dáńbì dáńbà ni. عنه فإن جحود الذنب torí pé kéèyàn ó tún máa lagídí lórí ẹ̀ṣẹ̀ a máa tún sọ ẹ̀ṣẹ̀ ń di méjì agídí ń ẹ̀ṣẹ̀ kan nìyẹn lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára rẹ̀ yẹn náà ẹ̀ṣẹ̀ kan náà tún nìyẹn ẹ̀ṣẹ̀ wà á di méjì àní ó fa ìnájọ ọ̀dà dàmbì dàmbà ni àní ó fa ìnájọ ọ̀dà dàmbì dàmbà ni. ọlọ́run ọba ìjọ pé kó ara ẹ̀ẹ́tàkùn iná àtàkùnmọ̀ àdáàbòlọ́ ìbàgẹ́ta sẹ́yìn ti gbàgbé ni sẹ́yìn ọwọ́ àmọ́ ni abẹ́ ń fọkàn balẹ̀ lórí ntọ́lọ́run lè ṣe ni. iná àtàkùnmọ̀ àdáàbòlọ́ ìbàgẹ́ta. ọlọ́run ọba bá dé wá báyìí níbi tẹ́rù àsìkò tẹ́rù ronú sí tọ́lọ́run ọba ní kíjìyà rẹ̀ kó sọ̀kalẹ̀ wá báyìí. ọlọ́run ọba ò tiẹ̀ bùkátà kó wá máa wá yín ní kọ̀rọ̀ kó tó mú yín gbangba báyìí tọ́lọ́run bá ní kí òun ó ọlọ́run ọba bá dé gbogbo obì orí ó làbá fi sọ wípé bisa hati ilmanaya fala aridun taqi asamau gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní tọ́lọ́run bá fẹ́ fòrú ẹ̀. wà á rẹ̀ dọ́lọ́ ìwà sí àtún wà wà á rẹ̀ dọ́lọ́ ìwà sí àtún wà lákìn. إذا نزل القضاء ضاق الفضاء إذا نزل wà arúgbóláì ilẹ̀ ọlọ́run wá sí àtúnwò aláàkín ilẹ̀ fẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ yẹn bá dáràn lákùrẹ́ ń bí ó lè sá lọ Ìbàdàn bẹ́ẹ̀ nìkan bá dáràn ń Bàdàn ó lè sá lọ Maiduguri bọ́ bá dáràn ń Maiduguri ó lè sá kó Nàìjíríà. ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ fòrò tọ́lọ́wọ́n bá fẹ́ gbàmú kò síbi torí ó sá lọ ìdáná sálárẹ̀. إذا نزل القضاء tásẹ̀ tọ́lọ́wọ́n bá bá dé gbogbo lẹ̀ bó ṣe fẹ̀ yẹn yóò họ mọ́nítọ̀ ọlọ́run ni ó yá gbogbo bí ọba lè sáde máa sá lọ níbo ló fẹ́ sá lọ jẹ̀mọ́ ọlọ́run ọba fi sọ pé abẹ́ fọkàn balẹ̀ ni wípé lọ́sàn gan báyìí sóun ò lè gba yín mú ní gbangba báyìí láàrin gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn tí wọ́n kó nǹkan ogun lọ́wọ́ àwọn ọmọ ogun àwọn tí wọ́n ń sọ láàrin gbogbo wọn tóun bá fẹ́ gbá ọmú kò sẹ́ni tí ó di ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá níṣẹ́ ìbẹ̀rù yẹn ni. gbogbo ọ̀rọ̀ tá a wá sọ yìí ẹnìkan ò tún gbúdọ̀ wá máa gbọ́ gbogbo eléyìí kó tún wá parun àfàwọn alábòsí lókù ẹni tó bá ní làákàyè tó bá lè ní àròjinlẹ̀ ó yẹ kó bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní gbogbo bá a ṣe wá sọ yìí ká tún wá rẹ́ nìkan kó tún máa ṣe kán gí lásán lọ́hún ká tún wá rẹ́ nìkan tó tún wá ń sọ pé báwo ni tọ́lọ́hún ọba ṣe jẹ́ ọ̀hálẹ́ yóò lápò. kò sẹ́ni kankan tí parun ó jẹ tiẹ̀ lẹ́yìn gbogbo àlàyé tá a ṣe yí àfẹni tó ti sórí ibú tẹ́lẹ̀ àfẹni tá a ti kádàrá àṣìnà àfàwọn alábòsí nínú àwọn ẹ̀dá ọlọ́run mọ́kádàrá wa mọ́nu alábòsí nínú ẹni tí ó kẹ́ni kó ṣe wá.

obìnrin tí ọkọ rẹ fayé lẹ̀ tí oyún oṣù kan sì ń bẹ ní ara rẹ àsìkò tí ó parí ìdá hata hata tadoa hamlaha ó dìgbà tó bá tó bí ọmọ yẹn ìdá tiẹ̀ kì í ṣe oṣù mẹ́rin ọjọ mẹwàá nígbà tó bá bí ọmọ yẹn òun ìdá tí ó parí kódà kó oyún tí ń bẹ ẹnu rẹ̀ ọjọ́ kejì ló bí ìdá rẹ̀ ti parí náà bíbí ọmọ yẹn ó ní òpin ìdá rẹ̀ hādhā wallāhu a'lam bákan náà obìnrin ṣé kìí ṣe ìfi ẹtọ dun obìnrin ni kí obìnrin má wà mọ́tò kò sẹ́ni tó sọ pé kóbìnrin ó má wà ọkọ̀ níta ń ṣàlàyé fún wa pé ní orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ṣe wíwa ọkọ̀ fóbìnrin wọn ò kò bá òfin mu wọn ò gbà yẹ wọn ò fà yẹ lẹ kí nìdí tí wọ́n sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé sí abẹ́ ọ̀kan nínú àwọn àdílátù ṣẹ̀ríà òun náà ni sadozẹ̀ríà àwọn sadozẹ̀ráì gbogbo nǹkan tó bá jẹ́ in tó jẹ́ tọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan tó jẹ́ wájibù in tó jẹ́ súnà in tó jẹ́ mùbá in tó jẹ́ mùbá tó yẹ pé ó lẹ́tọ̀ èèyàn lè ṣe èèyàn sì lè má ṣe tí ṣíṣe rẹ̀ bá máa bí aburú ṣẹ̀ríà fún wa nígbà láàyè láti fagilé mo rò pé yẹ wa báyìí bẹ̀tì kí nìyẹn ìṣepọ̀ràn èèyàn ni pé téèyàn bá ti ṣe èèyàn ó jìyà lọ́dọ̀ ọlọ́run kì ṣe pé súnà ni pé téèyàn bá ṣe àwọn ládà kan wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ mùbá ìtumọ̀ mùbá lápèjúwe ń sìn kéèyàn ra mọ́tò sọ̀ràn èèyàn ni ṣé súnà ni mubáwò ni ìtumọ̀ mubáwò ni pé tẹ́nìkan bá ra mọ́tò kẹwàá ni pé ah ẹ̀sìn pẹ̀lú ayé làfẹ́ ẹ̀sìn ra mọ́tò ṣé kìí ṣe halal ni halal ìtumọ̀ mubáwò nìyẹn n tó lẹ́tọ̀ ṣùgbọ́n tí nǹkan tó bá lẹ́tọ̀ tó bá lè lọ bí ẹ̀ṣẹ̀ ṣẹ̀ríà fún wa nígbà láyè láti fagilé nílẹ̀-èdè Saudi Arabia alámọ̀rí àwọn obìnrin pẹ̀lú bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ ó ní ẹjẹ́ wọn ó ní lànà obìnrin ò kàn lè máa ṣe nǹkan tó wù wọ́n káàkiri àwọn fìtínà kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ ló jẹ́ kan padà gbófin kalẹ̀ wípé àwọn obìnrin ò gbọdọ̀ máa dá àwọn mọ́tò káàkiri so ti wà báyìí kì í ṣe wípé òfin ṣẹ̀ríà kan nínú Kùránì àbádìsí lọ́wọ́ pé èèwọ̀ ni o bóbìnrin kan bá wa ọkọ yọ wọ̀ ọ́ náà là ṣùgbọ́n ọkọ lè sọ pé ìwọ ìyàwó òun òun ọba àní ọgọ́rùn-ún ọkọ òun ò ní jọ máa wá òun lọ́mọ fìtínà tí òun bẹ̀rù lérí ẹ̀ a róbìnrin míì tó yẹ pé kọ́kọ́ ó tó dé ó ti gbé ọkọ̀ ó ti lọ gbàtí ọmọ kọ́ lu ọkọ̀ báyìí bóyá kó tọ̀ ń lọ́wà kò sì ní kíyèsí wípé obìnrin gan ò lè Islam sùmọ́tí kọ́kọ́rọ́ ọkọ̀ báyìí ti wà lọ́wọ́ rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ bóyá ọ̀nà Àbújá lọ́wà so látara àdé eléyìí ẹnu ẹnikẹ́ni ò gbà á láti sọ pé ìwọ ni obìnrin bá ní ọkọ̀ tó bá mọ wíwa ọkọ rẹ̀ bá fẹ́ máa bí fìtínà kò sí ní tó burú bẹ́ẹ̀ ọkọ rẹ̀ lè sọ pé mi ò gbọ́dọ̀ rí mi ò gbọ́dọ̀ rí ọ́n di ọkọ mọ́ ọkọ rẹ̀ lè sọ bẹ́ẹ̀ so ìyẹn tíjọba Saudi ṣe àwọn náà mọ tó ṣẹlẹ̀ tí wọ́n fi fi òfin dé wípé obìnrin kóbìnrin ò gbọ́dọ̀ ṣe kíni o kò gbọ́dọ̀ drive lọ́dọ̀ wọn kì í ṣe pé ẹ̀rí inú Quran abadis ló sọ pé èèwọ̀ ni fóbìnrin so obìnrin lè wọ ọkọ̀ àmọ́ tá a bá ń kẹ́fin fìtínà ń bẹ̀ a lè sọ pé kán má wà so ti wà báyìí so kọ́lọ́n kí ọ sà bọ́rọ̀ ń ṣe rí nìyẹn kì í ṣe pé ẹnìkan dun obìnrin ní ẹ̀tọ́ rẹ̀ hada wallahu alam. bákan náà ṣé obìnrin lè ṣe program lórí rédíò islam ò ṣe ohun obìnrin islam ò sọ pé a lè gbọ́ ohun obìnrin islam ò ṣe obìnrin lè sọ̀rọ̀ islam ò sọ pé kóbìnrin ó má sọ̀rọ̀ kódà kọkùnrin ó wà ń bẹ̀ islam ò ní kóbìnrin ó má sọ̀rọ̀ ntọ́lọ́wọ́ bá sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run fala takhda'na fàyàfọmọ olẹ́dì fi kọ́lbì ìmọ́rọ́t wàkúlnà kọ́wùlẹ̀ màrúfà ọlọ́run ní ó dọwọ́ ẹ̀yin obìnrin ànábì sallallahu alayhi wa sallam wàbítálí ẹ̀yin náà kọ gbogbo obìnrin ọlọ́run ní ẹ má máa dun ohùn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ má máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí ó kó fìtínà báwọn ọkùnrin kì í ṣe pé ká ẹ má sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tí ó gbé yẹn ẹ dákun obìnrin wo ní sọ̀rọ̀ obìnrin wo ní ah, sọ̀rọ̀ mm. ọlọ́run ní ẹ̀yin ò ní ò wàkúlnà kawulẹ̀ màrúfà bọ́rọ̀ bá sì ṣe mọ níwọ̀n náà ní kẹ́ ẹ sọ ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ obìnrin mi ń bẹ bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ lásán ó níbi ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti rí pé àwọn ọkùnrin pọ̀ ń bì kan ó tún níbi ó ṣe sọ̀rọ̀ so ìyẹn ni sharia islam òun ló kíyèsí lórí abala bẹ̀yẹn bẹ́ẹ̀ obìnrin kan ṣe lecture lórí rédíò tá a sì ń gbọ́ obìnrin ka news so látara àdé eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ wọ́n àmọ́ tó bá fẹ́ mọ bí fìtínà tó di wípé obìnrin tó ti lọ́kọ́ ńlé ẹnìkan kan sàmú alẹ́ ẹjọ program ẹ fún mi nọ́mbà yín ibi táyìn bò mo lè bá yín lé lálẹ́ ah dáadáa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ti di pé yóò bí fìtínà sẹ̀ríà islam ní kí wọ́n fagilé gbogbo àwọn nǹkan yẹn sudden lè dẹ̀rẹ̀ yà tí sẹ̀ríà islam bá ní ẹ má jẹ́ wọn ó ṣe nǹkan báyìí nítorí àti dáàbò bo fìtínà tó lè tibẹ̀ jáde ni kì í ṣe pé aslan ìpìlẹ̀ nǹkan yẹn gan jẹ́ haram hada wallahu alam ẹni tó gẹrun gbogbo èyí tó bá ti rọ̀yàn lọ́rùn ni bẹ́ẹ̀yàn bá fá orí tẹ́ pé òun ló rọ̀yàn lọ́rùn kò sí láì fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá sì rí pé kóun ó gẹrun òun mọ́lẹ̀ òun ló rọ̀ òun lọ́rùn kò sí tó burú bẹ́ẹ̀ tẹ́yàn bá sì pé kéèyàn ó fi irun èèyàn lẹ̀ kéèyàn ó tún ṣe dáadáa náà ni kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa fífi irun lẹ̀ ọ̀rùfù wa al-aadatu muhakkama yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ wèrè ní kíni o irun nígbà téèyàn wá tẹ́ pé irun fẹ́ ga tó tẹ́ pé fìlà tó dé gan bí èpo ẹ̀pà báyìí ni fìlà wá rí lókè ẹlòmíràn kan yẹn ṣe wọ́n ní nínú súnà ìyẹn lè fi irun lẹ̀ kéèyàn máa kírìmù ẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n àlàádẹ́tù mọ̀hákàmà ní tí ó júwe rẹ bí ọmọlúàbí láwùjọ tó wà ó dáa kéèyàn ó ṣe wà múrúbìlẹ̀ ọrùfì wà rí ànìlẹ̀ jẹ́ gbogbo nǹkan tó jẹ́ ọrùf tó dáa tó júwe yẹn bí ọmọlúàbí ọ̀dà kéèyàn máa ṣe nítorí jẹ́ kí n máa sọ eléyìí mo pàdé àwọn ikhwa kan ní ìlú kan kódà ẹ̀rù ọlọ́run ó báyàn irun ti wá fẹ́ ta kókó bí irun dàda irun yẹn ti kún wọn ní nínú súnà náà ni pé èèyàn lè mọ gẹ èèyàn lè filẹ̀ tí wọn bá dà ti ń kírìmù ẹ̀ dáadáa ah, ṣé irun tí ìwà dàbí irun lárúbáwá ni so látara àdé eléyìí àbọ̀ jiyàn lórí èyí ṣùgbọ́n ohun tó pọ́n èèyàn lé kò dá kéèyàn máa kún un ìmọ̀ kọ́ fa ìmọ̀ kọ gẹ̀mọ́lẹ̀ ṣùgbọ́n bíi tọrọ wà ní pé kéèyàn sọ pé ṣẹ́ra wa tá à ń fárí báyìí ládàá wa pọ̀ lọ́dọ̀ ọlọ́run yẹn ti ń gẹrun lọ kò sí nítorí bẹ́ẹ̀ o kò ní ládàá kankan jù kankan lọ o ibi tó ti ní ládàá onígbà téèyàn bá wà ní hajj ẹni tó bá fárí nígbà tó bá parí iṣẹ́ hajj rẹ̀ ládàá rẹ̀ ju ti ẹni tó gẹrun lọ ibẹ̀ nìkan ló ti jura wọn lọ ṣùgbọ́n lọ́jọ́ lásán bọ́ bá fárí ó wù ọ́ fa lọ́fà bọ́ bá fẹ́ gẹrun mọ́lẹ̀ ó wù ọ́ akálàṣe ògbúdọ̀ wàá gẹ̀bì kan ìwọ bá fẹ́ gẹ̀ mọ́gẹ̀bì kan dábì kan sí mọ́gẹ̀bì kan dábì kan sí la ilaha illallah àwọn èèyàn kan bẹ wọ́n wàá dá kan báyìí sí wọ́n fa gbogbo bí wọ́n fa gbogbo bí wọ́n wàá dá tì láyé Umar Umar ní tán bá ti rírú àwọn èèyàn báyìí kan bẹ orí wọn hádàhùwà torí pé àwọn tí ń bọ náà nìyẹn gẹ́lẹ́ bí wọ́n ṣe sọ yẹn gan nínú hadith bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe tí irun ó wà á la orí kọjá báyìí tí wọ́n gẹ̀bi tí wọ́n gẹ̀bi tẹ́ ẹ bá ti ríru wọn báwọn ẹ bẹ́ orí wọn sọnù torí pé àwọn ti ń bọ̀ náà ni so ọmọ mùsùlùmí tí wọ́n ń serun báyẹn yà lọ jáwọ́ kúrò ń bẹ̀ o ìrí ni sísìn ní ṣe ni lọ́jọ́ ọba àké ojú gbogbo ẹ lọ gbogbo irun ọmọ ta ló gẹ̀ sórí so kò lè sálù bàrẹ́ kankan kan bẹ̀ so kọ́ lọ́n kọ́ wọlé àti obìnrin ẹ̀kọ́ ṣàánú wa ẹni tí ẹni tí oníṣẹ́ ọwọ́ tí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò sì rí ẹni yẹn mọ́ nínú ṣẹ̀ríà Islam lókùrúgbà tó gbà wípé tí ẹni tó ní ẹ̀tọ́ tó ń bá rí òun ó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kò lẹ́sẹ̀ lọ́rùn kò ráwọn ẹni yẹn mọ́ ni ó sì ṣe ṣe gbogbo ìgbìyànjú lórí bí ó ṣe rí wọn ṣùgbọ́n akálàṣe òun ò gbúdọ̀ wọn lo nǹkan yẹn ṣùgbọ́n tó yẹ pé tó bá lò ní kó ti mọ̀ pé tó ní nǹkan bá dé lọ́la òun ó dá nǹkan yẹn padà so tó bá níyẹn lẹ́mìí títí tí gbogbo ẹ̀ tó náà fi fa ayé lẹ̀ tí ọ̀rẹ́ nìkan kan ò wá ọlọ́run ti rá nìyẹn rẹ̀ pé tó bá rí ẹni yẹn ni yóò dá padà fún ẹnìyẹn nígbà tí ò mọ́lẹ̀ pé òun lọ ní. ẹni tí ẹ̀kọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹni tó ti kú tí ó sì sákọ̀ọ́lẹ̀ fún mi pé báyìí ló sì kí fún ẹni tí ẹ̀kọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹni tó ti fa ayé lẹ̀ tí ó sì kó lọ sọ fáwọn èèyàn ẹni ẹni báyìí ẹ̀tọ́ òun báyìí ó wà lọ́wọ́ rẹ̀ sì kó fi wá gbà ó dáa ju kó jẹ́ pé òótọ́ ní sọ kẹ́ mọ́ fún lọ. torí pé táwọn èèyàn rò ní bóyá níbo làkọọ́lẹ̀ wà kò sákọọ́lẹ̀ tẹ́ bá lágbára nǹkan yẹn fún náà nítorí pé ẹ lè rò ni. so ìyẹn wá ń fi kí gbogbo nǹkan náà ẹja máa so hadha ala. ìbéèrè ẹni tí ò lálàáfíà tó ń lo oògùn tó ń lo oògùn lo oògùn tí àìsàn yẹn ò sá tí ò ní ìwòsàn rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lọ hospital tán ni pé àìsàn yìí o kò kò lóògùn o má dá wọn lóhùn ibi táwọn mọ̀dé ni wọ́n fi sọ pé kò ló pẹ̀lú àwọn ìwádìí táwọn ṣe ṣùgbọ́n àìsàn kì í ṣe kì í ṣe àdámára nǹkan kan ló ṣẹlẹ̀ oògùn tó sì lè mú kúrò ń bẹ́ẹ̀ ẹnìkan lè mọ̀ kẹlòmíì má mọ̀ sọlọ́ fi jẹ́ pé téèyàn ò bá ní àlàáfíà tó bá lóun ti lọ bí ó lò kọ̀ lọ kó mọ̀ kó mọ̀ kó mọ̀ kó mọ̀ kó mọ̀ dúró lérí mímọ̀ wá kó mọ̀ kùnú ẹ dákun nǹkan báyìí ń ṣe òun o tàbá máa ń tó tóun lè lò sí o ẹ nǹkan báyìí ń ṣe òun o níbi tó o ti ń sọ ààrẹ ni tí ó nǹkan tí lókùrúgbà tí nǹkan yóò bá ti jẹ́ haram so ti wà báyìí kò sí àìsàn kan gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sallam sọ fún wa àyàfi kó lóògùn ẹni tó wá lè má lè má àwọn ọ̀gọ̀rọ̀ náà lè ọ̀gọ̀rọ̀ èèyàn lè má ṣe kíni o wọ́n lè má má hada wallahu alam bákan náà ẹni tó fẹ́ fẹ́ bìnrin tí ẹni tó fẹ́ fẹ́ ó jẹ́ ẹlẹ́yà tí ń bojú ìgbà tó wá fẹ́ fẹ́ ìgbàláyé ń bẹ kódà bí ìbá ṣẹlẹ̀ yà gan nìkan ẹni tí ò bójú náà tó bá fẹ́ fẹ́ ó wò dáadáa kì í ṣe pé yọ bọ̀rọ̀ alẹ́ ń hòhò ṣùgbọ́n wò ju ẹni tó fẹ́ fẹ́ ì máa fi ká máa fi fọ́tò hàn ọ́ ẹ má ẹ má fọ́ ẹ má wò lọ́kàn ẹ pé níwọ̀n rẹ̀ ń tọ̀ fẹ́fẹ́ so ti yé so ńgbọ̀ wá rẹ̀ ní tọ̀ fẹ́fẹ́ tán tó gbedele ọba tún àwọn àléébù kan tí ò lọ́rùn àwọn àléébù àwọn àfa ọ̀nà mẹ́ta àléébù kan bẹ tọkùnrin bá kàn lára ọkùnrin lára obìnrin tó fẹ́ àléébù tó lè jẹ́ kọkùnrin ó pàdánù tó torí ẹ̀ fóbìnrin àléébù kan nìyẹn àléébù kan ń bẹ tó ṣe wípé wọ́n ṣe jàǹbá fún yàn kódà kó ṣe pé kò jẹ́ kéèyàn ó pàdánù ìdí téèyàn torí ẹ̀ fóbìnrin àléébù kejì nìyẹn àléébù ẹlẹ́ẹ̀kẹta ni tó ṣe pé kì í ṣàléébù nínú ṣẹ̀ríà ìwọ ló lè máa rò pé àléébù ni yòó ṣàléébù àléébù tó lè téèyàn lè rí tó yẹ pé èèyàn lè ṣe fásikù nìka immediately òun náà ni kó gbéyàwó délé nígbà tí ìyàwó wọlé tán kò bá lójú ara ah bó lè ṣe afẹ́ ṣe léyìí sí nísìn so irú èèyàn àbí o gbé pé ẹ̀tẹ̀ ti gba gbogbo ara rẹ̀ ẹlẹ́tẹ̀ adẹ́tẹ̀ ẹ̀tẹ̀ sì máa ràn so ẹni tó lẹ́tẹ̀la kò sí bó ṣe fẹ́ jẹ̀gbádùn lọ́kọláya ọmọ sára alistimta tó torí ẹ̀ fẹ́yàwó ò ní ṣe kíni o ò ní rí mbẹ́ àbọ̀ fẹ́yàwó délé ọwọ́ aṣọ wọn pé gbà tó di kẹta ẹ má bínú ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ pé gbà tó ń wà níléèwé zina pọ̀ gbà tó sáà lóyún so wọ́n sáfẹ́ sẹ́yìn yẹn mistakenly ilé ọmọ sábàjẹ́ so ó ṣèṣì bàjẹ́ so ẹ jẹ́ ká sì farada ah nítorí kí la torí ẹ̀ fẹ́ yàwó ṣe bí kò bímọ fún ni ni irú àwọn rísì yẹn èyàn ó ṣe fásikò nìka mubashara èyàn ọkọ obìnrin yẹn lẹ tó bá ṣe wípé ò tí ì súnmọ́ tọkùnrin yẹn ò bá tí ì súnmọ́ rárá èyàn ó gba ìlàjì nínú owó orí rẹ̀ téèyàn san sùmọ́tọ́ pé ọba ti súnmọ́ ò ní kankan tó gbà mọ́ o yóò gbé gbogbo ẹ lọ́nu so ọkọ̀ lẹ fásikò nìka ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ṣe jàǹbá fún yẹn ni ó lè jẹ́ pé kì í ṣe nǹkan yẹn nǹkan yẹn lè má ó lè má ó lè má dá wàhálà kankan lẹ̀ ó lè má di ọ lọ́wọ́ jíjẹ gbádùn gbà tó fẹ́ yàwó ẹ dákun ìyàwó tí mò ń fẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí ni mo fẹ́ kó jẹ́ o mo fẹ́ kó rí báyìí mo fẹ́ kó rí báyìí mo fẹ́ kó rí báyìí àfihàn lẹ̀ gbogbo tó sọ yẹn kò sí wàhálà kì í ṣe ti títàbùkù o gbàyàwó wọlé ọba jabuke ah, mo sì sọ gbogbo mo sì sọ gbogbo bí mo ṣe fẹ́ sí i nígbà wọn ẹ eh, kí ni tó eh, ní ọmọ súnmọ́ ni àbí kò kò wọn bẹ ní o kò ní ọmọ súnmọ́ kò ní ọmọ bímọ àmọ́ gbogbo ẹ̀ ni mò ń sọ tẹ́lẹ̀ so wọ́n jàǹbá rẹ̀ nìyẹn ìgbàláyé ń bẹ kó ṣe fásikò nìka yẹn lórí pé wọ́n jàǹbá rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn nǹkan tí kìí ṣe àléébù nígbà ìyàwó wọlé tán ọba rí wípé eyín méjì ti yọ wájú àì <laughs> eyín ò tó eyín ò ní nìkan ṣe máa sọ ẹ fọkàn ìyàwó tó fẹ́fẹ́ o eyín rẹ ti yọ wọn ò kò ní ìdí ṣe máa sọ yẹn so nígbà tó ti wò tó ti rí yùn dáadáa so eyín ò dí ọ lọ́wọ́ ọkọ má súnmọ́ eyín ò dí ọ lọ́wọ́ ọkọ má bímọ fún ọ so àwọn àléébù yẹn ṣe àléébù so ti yé wa báyìí àbí nígbà tó fẹ́ súnmọ́ ọba rí wípé ọba bàálé lára rẹ̀ bí ah, àgbà bá náà ni so ti àyàfi tó ọba ti fi ṣe májẹ̀mú nígbà tó ọba fẹ́ pé ẹni ọmọ yìí ni o ṣé òun ọba ń lè ah, ah, ọmọ tí ì jáde <laughs> nígbà ọba gbedele tán lọba rí wípé adélébọ̀ rè tọ́ba yẹ pé wọ́n fi jàǹbá rẹ̀ o lè filẹ̀ padà. ṣùgbọ́n ọba sí àjọjọsọ kan ń bọ̀ bá ti bá bá náà tọ́ ọgbà fọlọ́run lórí èyàn náà ni so náà fi pín àwọn àwọn àmàlébù èyí tẹ̀yìn ń sọ tẹ́pá àlébù tẹ̀yìn lè fi kọ obìnrin ni tó bá yìí jẹ́ pé èyí tẹ̀yìn ò lè fi kọ èyí tó dáa jù ní máa yí báyẹn so kí ṣàánú wa kí kí ó dúró wá. oyún ogójì ọjọ́ wípé ẹ má máa sọ pé mistake ọ̀rọ̀ burúkú ni so ti yé ah. èyàn ṣe mistake lọ bọ́ sọlọ́run ẹ̀ mistake lọ fà wọnú lé mistake lèyàn tilẹ̀kùn mistake lèyàn dúró lé lórí ah, ìyẹn ò ń ṣe mistake mà kò sí ti ń jẹ́ unwanted pregnancy irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ń tiẹ̀ àsìkò tó kàn bọ́ sí ni ọ̀tẹ́ ọlọ́run so tó bá ti wáyé báyẹn ọ̀nà tọ́lọ́run ni yóò gbà wáyé nìyẹn kéèyàn má ṣe ọba àjẹrí pin ibi tọ́lọ̀ ní òun ọgbà wáyé nù so ti yé báyìí tọ́ba ti lè wáyé tóyún òun ti dúró yóò bí náà ni o so ti yé wa báyìí kọ́lọ́mù bá kọ́ ọ́lá tóbi rẹ̀ kó sànù wa akálàṣe táwọn èèyàn máa ń sọ wípé bóyá àwọn kan fagídí bóbìnrin kan láṣepọ̀ wọn ni ọ̀ya kọ́kọ́ lọ fọnú èyún ọ̀tọ̀ bóyá jọ náà báyìí pé ẹ kọ́kọ́ lọ fọ inú rẹ̀ àlesọ kí nǹkan ẹ máa lọ di kọ́mọ́dọ̀ èyún kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti ń di wípé ó ti ń ó ti oyún ti ń dúró ẹ wá ní pé yẹn tí ẹ sì mọ̀ pé àwọn oyún ẹ̀sìn báwọn ọmọ nǹkan ò ní tètè sọ́nlé èwo ní sọ́tò ń síntọ̀ ni kò sí nǹkan kan ọkàn rìn òun ni ìgbà kan tó di pé wọ́n mọ̀ oyún ó ti máa lọ bí oṣù mẹ́ta ẹ fílẹ̀ báyìí ọ̀nà tọ́lọ̀ ní ọmọ yìí ó gbà wáyé náà nìyẹn sotiye sòkòlò nǹkan ọ̀la tóbi rẹ̀ kí ó sànù wa ìyẹn wá ń túmọ̀ sí pé kóníkàlùkù náà ò ṣe ní téèyàn ò bá ti ní jẹ èyí fi rún mú ntọ́ ọba ti ní jẹ àyìnfi irun mú bọ́ba fẹ́ fẹ́yàwó fẹ́yàwó ṣùgbọ́n eléyìí ọ̀sọ́jẹ èyí ọ̀sọ́jẹ ọ̀la ọ̀sọ́jẹ ìyàwó téèyàn ọ̀fẹ́ náà lèèyàn padà máa fẹ́ létà ìyá zìnà nìyẹn ọmọ àlè ni ọjà kọ̀bí rẹ ọmọ àlè náà ni ọjà kọ̀bí rẹ so yín ó sì máa jẹ́ ìfọwọ́bà ọlẹ́mì ní gbogbo ìgbà so àwọn kọ́ra nǹkan mímu tí ìbẹ́ correction yìí ò ṣeé ṣe ó ti wáyé ó ti wáyé náà nìyẹn tó bá tún wá lọ sẹ́yún ẹ̀sẹ̀ tó di méjì so kọ́lọ́n ọlá tóbi rẹ̀ kí ó ṣàánú wa so wàá dá dúró ń bí torí pé àlè dáhùn gbogbo àwọn bẹ̀rẹ̀ yẹn tán náà suratul fatiha ẹni tí mò ń sọ ń bẹ̀ yẹn ó ní pé ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn jù wallahu alam ó ní wípé tán bá ń kéwú sókè kéèyàn ó máa listen ṣùgbọ́n téèyàn bá ń kírun jẹ́ẹ́jẹ́ ni kéèyàn ó ké fatiha tèèyàn ṣùgbọ́n téèyàn bá ti ń kírun lẹ́yìn imam kéèyàn ó máa listen àti máa gbọ́ fatiha àti imam yẹn ìyẹn ni ikhtiyaru Sheikh Al-Albani rahimahullah هذا والله أعلم سبحانك اللهم وبحمدك